ọmọ mi. ọ̀ lówó. ọ̀ lówó. àmọ́ àsìkò tó yẹ kó o lówó ti kọjá. no Baba kò yé mi sa kò yé mi. wọ́n tún wá mú ọ mí wípé o ti lówó rí àmọ́ ńgbà tí owó ọ̀hún bẹ lọ́wọ́ rẹ ọ̀sọ̀mọlúwàbí. no no no no no no mo really ṣe n tẹ̀sán ẹ̀ sàdáàdì fáì lóòótọ́ mo ní owó sometimes ẹ understand bọ́ ṣé wọn owó yẹn ẹ̀yin àgbà náà lè máa sọ pé ná lówó tí ó ti yẹ yín sà ìgbà tó yẹn dé èmi àtàwọn ọ̀rẹ́ mi àdé wípé okay we have to spend it so a máa lọ sí club a máa pọ̀ ọ̀pọ̀ ẹ̀mọ̀ a máa ra mú a máa ra haze ẹ̀mọ̀ gbogbo nǹkan báyẹn kí n dẹ̀ tó realize owó yẹn ti lọ. sorry bọ́ọ̀ bá fẹ́ kí n pàṣẹ léèbó fún ọ ìlànà ẹ̀kẹ́ ló kù tó o fi lówó tó o fi jẹ́ èèyàn lé ayé o sólé àánú làá fún ọ. Eh, fine oṣolẹ or whatever àti àánú tẹsán yẹn it's okay by me but the only thing tí mo fẹ́ get inú ẹ̀ ni pé ṣé bí mo máa lówó. ọ ní o. fine let's do it dábàá mi gbé kí n gbá kí n dẹ̀ má get out tèmi kí n lọ lówó. Hmm. ọmọdé òmù ìwọ̀n à ń pè lẹ́fọ̀ sọ́ọ̀rì báàbà sẹ́sọ̀ yìí fún ọ ọ lọ wá òkú tọkọ pa sópòpónà ìyín ló gé apá rẹ̀ ọ̀tún àtàǹpàkò òsì left side àti irun orí rẹ̀ gangan ọ̀ọ́gẹ̀ ọkù abèmí ló bá lówó. bàbá bóyá mi gẹ̀ẹ́tì dáadáa èmi gangan ni màá gé apá ẹni yẹn ọ̀tún àti àtàǹpàkò òsì.

pé ẹ láìkẹ́ bó ṣe rí. láìkẹ́ wọ́n ṣe ṣe òkè yìí. Eh, ṣe rí ṣe rí àwọn pílà méjèèjì yẹn a máa make sure pé tẹ bá rí ibẹ̀ yẹn ẹ rí pé nǹkan kan wà ń bẹ̀ so ibẹ̀ ni penthouse tó bá di bí ọwọ́ ọ̀rọ̀ yẹn máa ń lẹ́tẹ̀kùn fẹ́ relax ẹ̀kan jókòó síbẹ̀ ṣe get òun yẹn àbí. ó da dádì ó da kẹ máa sún yín. àbí ṣé àgbàlagbà tèmi ò lè sún yín. ó lè sún yín ó lè sún yín. ẹ ẹ ara ìsá àmì ìsọ̀rọ̀ àmín ọmọ ni a ṣe jù báyìí. àmín àmín dáadé àmín àmín ṣe sá. dadi kí ló ṣẹlẹ̀ dadi. Hey! dókítà ọ̀ṣẹ́. Mr. Jai, for ní reason tí mo fi pè wá síbi rà ẹ máa need láti ṣe ọkọ ọkùnrin understand. a try gbogbo akitiyan ta that ṣe lórí bàbá ìyàwó yìí but everything já sí pàbó ni a lọ sàn so. ẹ̀mí pé bàbá ti oh shit. Mr. Jai, ẹ máa ní láti tẹ̀ka sí ẹ understand ẹ mọ̀ ẹ má ẹ máa ṣọkọ ọkùnrin ni ẹ mọ̀ pé àrùn la máa ń ríwò àrítọ́ lọ́jọ́ ṣe ẹ máa ní láti tẹ̀ka sí ẹ má bínú. no no no no doctor ẹ lè understand ah ẹ lè understand kò tiẹ̀ táwọn nǹkan tó tiẹ̀ tún ṣẹlẹ̀ lọ́nà oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ stress that pass through that ó rush wọn débi by everything ó tún wá padà. ah ooo. Oh. ẹ̀yin lè máa mọ tẹ́ ẹ máa explain fún ìyàwó yìí so that kò ní dá nǹkan mi lára wọn. Mr. Jai. ẹ kàn pè mí ní gbígbèjáyà ni náà ní tẹ́ ẹ̀ sọ lórí fóònù kò yé mi everything tẹ́lẹ̀ kí ṣe ni mi ti ṣe náà. mo ní bo lọ ti rí èèwọ̀ tó o gbé wá bí. no no no kò ń ṣèwọ̀ náà tẹ́lẹ̀ kí ṣe ni mo ṣe bàbá. sẹ́mi lọ́ọ́ ń bá sọ̀rọ̀ lọ́ọ́ ń wúle lọ́ọ́ ń wúle. bàbá mi ò wúle kí ni next time. mo ní bo lọ ti rí èèwọ̀. kí ló jẹ́ èèwọ̀ náà. ẹni tó o gápá rẹ̀ wá bí ṣé ojú rẹ̀ lọkọ̀ yẹn pa no báwo lọkọ bàbá gan ẹ máa ń fọ́ níbi láwọn pọ́sítọ̀ mi gbà báwo lọkọ ṣe máa pa lójú mi èmi jẹ́ last man àbí mo jẹ́ trace logun state tó jẹ́ pé màmá dúró ti òkú mi ò lè dúró ẹ̀yin lẹ sọ fún mi nígbà tí mo wá síbi lánàá pé ẹni tí mọ́tò bá pa ni kí n lọ wá wá ah and when i was leaving i found the cup on the road so definitely mo mọ̀ pé mọ́tò náà ló máa pa náà ṣé kìnìún ló máa lọ yá síbẹ̀ ni. ẹ̀wọ̀ ọmọ yìí ọ̀sáfẹ́ lówó. ẹ wo bàbá mu mo ò láìkẹ́. àánú rẹ̀ ò sọ ọmọ pé gbogbo èlé tó kù láti pèsè bó o bá yẹ wá òkú tí ọkọ̀ pa lójú rẹ lẹ́yìn síjọ́ méje àfàìmọ̀ kọ́ ọmọ bugi jẹ. náà báwo lọ́wọ́ bugi jẹ́ ṣe máa ṣẹlẹ̀ gbọ́n bàbá mi mi. Yeah. Sidi. Yes. Bá mi tọ́jú ọmọ mi. Okay. And um, make sure pé o bá mi gbé lọ sí anywhere tó bá fẹ́ lọ. Mm-hmm. enjoy your holiday. Of course, trust trusting. Eh? My boy, okay. enjoy your holiday, okay? Um, Daddy, am I gbọ́ bad news láti ọ́fíìsì o. How come you know? To buy anything too bad, you don't say it out. What's up with good news? Eh? But do Dominion Akoni, why bad news? nǹkan tó gbé wá ni mo sọ. stop Baby, don't worry. phone call from the office. Hey. Akoni, that office was in paid me. Told you. Stop now. Hello, manager what is the bad news? Eh? Okay. Báwo ni ẹ ṣe warehouse? Eh? Eh? Báwo lẹ ṣe ṣe ti warehouse fi jóná? Ah, ah, ah, báwo lẹ ṣe jóná lórí ọ̀dọ́? sọ wípé nǹkan máa ṣẹlẹ̀ báyìí nǹkan burúkú ni torí òsòrò tó dáa rí tó bá ló máa ṣẹlẹ̀ báyìí láàrin one minute ó ti ṣẹlẹ̀ ṣàánú mi ọkọ mi tá a bá ṣe ìdáríjì kó tiẹ̀ wọ́ lọ́jọ́ tí mo bí ẹ ó lọ oṣù mẹ́sàn-án tí mo fi gbé ẹ sínú mi. mọ́mì nǹkan tó bá gbé wá ni màá sọ mi ò ṣe kankan ń tó ń gbé wá àwọn ètò bá ti dà padà tó ṣe gbé wá ìwà dà padà kó burúkú lòún sọ tó bá ti gbé wá fún ìwọ kan dà padà fún wọn pé mi ì ní í ṣe kókó tó ń bọ̀ wá lójú jẹ. mọ́mí ẹ jẹ bọ́tà. mọ́mí ẹ bọ́tà. kọ̀ọ̀kan pàbí. Friday ọmọ tó pìtì wo mi ò mọ̀ pé wọ́n ló máa yọjú sí mi mo ti ń wà ládùúgbò yọjọ́ tipẹ́. àwọn ẹ̀rọ ṣe mí bí ẹni tó nínú ilé yìí mo ní láti bá a ní tó lóhùn. bá bẹ tó nílé. mo ò bẹ tó nílé. fẹ́ kí n máa ń ràn yẹn ni hmm. kí mo sọ fẹ́ pé mo kàn máa máa dédé rí ìyá arúgbó tó kàn máa máa sunkún hmm. that same woman mo tún rí tó kàn wọ́n ké tó ń ké. Hmm. ìyá sọ̀rọ̀ sọ̀rọ̀ tẹ̀ ìyá mọ̀ wọ̀ wá jẹ́ ká rí lókè jẹ́ ká rí lókè lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run gbàdúrà tó bá rí gbogbo ẹ̀mí tó ń disturb ọkọ mi lójú ọlọ́run máa fi náà jó wọn. tí mi ò tètè gbọ́ padà látọ̀dọ̀ yín mo ti wo pé mo ní láti máa bọ̀ ẹ wo àáfà ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó ti di ọ̀rọ̀ afọwọ́fọná tí o mọ̀ wọ́n dúró because everything ti sú mi oríṣiríṣi àlá bíi kí n rí kí n kàn déédéé rí ìyá kan kó kàn máa sunkún sunkún sunkún every time tí dùnmí nínú náà tọmọ mi òun náà wà ń bẹ ẹ ẹ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ tiẹ̀ bá mi tọ̀nà sọ̀rọ̀ yìí kí n tiẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan kò yé mi. ẹ wo ẹ jẹ́ sọ tọrọ fún yín ẹ náà mọ̀ mí látànù kó tó dé mi mo kúrò láàfáà tí ó mọ purọ́ tàn ń jẹ mo sì kúrò láàfáà tí ó mọ ní ẹmú bẹ́ẹ̀ má wò wá ibi tá a báṣẹ́ èdè ọlọ́run kẹwàá a gbọ́dọ̀ parọ́ nígbà tẹ pè mí tẹ ṣàlàyé ọ̀rọ̀ ẹ fún mi mo ti ṣe iṣẹ́ ara lé lórí kò yé yín nǹkan tó sì tó ṣẹlẹ̀ lé lórí ni pé ẹ ti ṣe èèyàn kò yé yín ẹ sì ní láti lọ túbá fẹ́ni tẹ́ ẹ ṣẹ̀ dáadáa kódà nígbà tẹ́mi gan bá ń ṣe sí àràlé lórí ó lóye astaga fún light, tí mo ṣe lórí àdúrà. mo ṣe èèyàn ẹ jọ ṣé ọkùnrin ni àbóbìnrin ni àbí báwo ni èèyàn ṣe máa lọ máa bẹ ẹni téèyàn ti ẹ̀ mọ́. ẹ wo tẹ bá ní gbé yẹ̀pẹ̀ jáde nísìnyí kí n tẹ ń tún tẹ wò lójú yín ọ̀rọ̀ Ọlọ́run yípadà láyé láyé ọ̀rọ̀ àwọ ẹdẹ èèyàn ló máa ń yípadà ẹ̀rí túbá kẹtọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ gidi gan lọ́wọ́ ẹni tẹ̀sẹ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ lẹ́tọ̀ọ́rọ̀ o. káwọn ló bẹ ẹni tá a mú ẹ. mọ̀ bóyá kí bá yín wá bí omi tó tutù àbí júùsù kí ẹ fi máa kà ní tẹ̀ǹkà. bẹ́ẹ̀ ni bọ́ọ̀ rẹ̀ mo wá kí n ṣe. ọ̀gá ẹ má bínú mo fẹ́ nu tébù yìí ó ti dọ̀tí. go ahead. tí ẹ̀ mú sí ẹ̀ yòókù ẹ jọ ẹ dí mi náà lóhùn. ẹ̀yin ẹ gba káàdì ló lẹ máa fi gba káàdì ṣé kò sówó lọ́wọ́ yín ẹ gba káàdì má bí òun ṣe general hospital. ṣé wọ́n fẹ́. ọ̀fẹ́ ni nígbà tí ẹ̀yin dé tàmí ẹ̀ eré tọkọ general hospital sì bí abẹ́. àwọn ọ̀dà ọ̀. lọ́sùn yes yes. Mr. Dai, about you can count for me, no problem. You are going to move on. Fatima ẹ̀ bá bàbá ẹ̀ sọ̀rọ̀. all right sir. Uh, Mr. Jai, we lost your son. What? Ọmọ mi. coming. nílé ìjó pé kí n lọ lo íńtánẹ́ẹ̀tì tiẹ̀ kí n fi wá ẹ̀ ń bẹ̀ náà ó lóun ò rówó connect is a poor man. now listen wojú mi tí mo fẹ́ jẹ́ fún ẹ pọ̀ nínú ọ̀rọ̀ bọ̀ díẹ̀ ni màá sọ fún ẹ lẹ́nu kó lè wúlò fún ẹni ó ti ṣẹlẹ̀ nàìjíríà tí o ò bá dẹ̀ mú bó ṣe máa bẹ ẹni tó ṣe o ti ní problem torí èmi fúnra mi ni màá gẹ̀ẹ́tì ẹ wo gbogbo tó ṣẹlẹ̀ nínú ilé ẹ kéré o ìyà tó máa jẹ́ pọ̀ jù òun ni mo kó síbì ìyà tó máa jẹ ni mo kó sínú bí fún ẹ ń wò mí. ó bẹ́tà bó ṣe yẹ díẹ̀ o ò tiẹ̀ tí lè yẹgi tó wo máa padà jìyà yẹn see you later. mo gbé mo gbé mo ní mò ń lọ ò ṣe bye bye. ẹ má bínú ẹ má no mo ní kò ṣe bye bye. oh bye bye. better good one you can go. Oya, move it! Move it! No problem! Move, move, move it! okay i have to call to tell them pé mo ti jẹ́ iṣẹ́ tí wọ́n rọ̀ ilé ọgá ẹlò ọgá o irú wèrè wo tún lè léyìí báyìí yóò. mo ti deliver message. kí ẹ bá ní ọgá wa lójú ọ̀nà. Ah, sí ìlú náà. mo ní láti máa padà lọ sí destination tèmi. dẹ̀ ní pé kí n dáríjì ọ̀gá èyí tọrọ dáríjì lọ́wọ́ mi ládùúrú gbogbo nǹkan tẹ́ ti ṣe fún mi kí ló dé ẹ ṣe wo làwọn tádìkà ṣe ẹ̀yìn olówó tó fi jẹ́ kókó máa mú yìí kẹ́ máa dà wá ríboríbo kí máa ṣe wá bí ẹran ṣé báwa náà lè jẹ́ ìlọrùn ṣé méjì èkó náà tó ń rìn inú ara yín ló wà nù ẹ. Ah torí mo ń ṣe ọmọ ọ̀dọ̀ fún ẹ ẹ̀yin fi tipátipá ẹ fi bá mi ní àjọṣepọ̀ ìyẹn di oyún ó sọ fún yín ẹni tipátipá kì í ṣáà lọ ṣe oyún yẹn mo ṣe oyún náà ṣùgbọ́n bí mo ṣe ṣe ṣe bí ẹbí mi kò dẹ̀kun yín àbí bóyá nítorí mi ò sọ fún yín ẹ jẹ́ kí n sọ fún yín báyìí ṣe rí oyún ọjọ́ kìíní àná tẹ́lẹ̀ kì í ṣe ṣíṣe tí mo ṣe oyún yẹn dókítà fi yé mi pé àti bímọ mi wọ́n lóòlù wà ẹ wá ní pé mo bínú ẹ wá ní pé kí n dáríjì yìí. ọlọ́run fi ń bẹ̀ má wo ti tèmi ṣórí tó bá ní kó máa ro àròkàn ọlọ́run bá ń gbọ́ òní dáríjì mi ọlọ́run bá ni mo fi ń bẹ dáríjì mi ìwọ náà wò pẹ̀lú gbogbo nǹkan tó náà ṣe fún mi kọ́kùn èèyàn má balẹ̀ ọmọ mi dùn mí nínú ṣe bí wọn náà mọ gbogbo ìtú tó ń panu lé wọn dẹ̀ ni mo ṣe èèyàn ni bọ̀ lọ́kàn tèmi mo mọ̀ pé the only person tí mo lè ṣe ìwọ ni wọn lòun láti ṣàdúrà fún mi kó o dáríjì mi jọ torí Ọlọ́run bó o ti ẹrù ti gbogbo èèyàn ọ̀rọ̀ ti máa dá ìyàwó mi àti ìdùn mi nínú. àmín. ẹbí bọ́ kú ọmọ. àmín. contract kan. yes mo ń lọ gba contract but mi ò rántí bóyá mo sọ fún ẹ ṣé mo sọ nǹkan tó jọ fún ẹ. Mm, no but daddy ẹ máa rí contract yẹn gbà. mo ìfẹ́ jẹ́. contract yẹn ẹ eh. máa rí contract yẹn gbà. wọ́n máa approve ẹ̀ contract yẹn fún. What do you want? Mm, no, No, I mean, on my way coming home, what do you think I can get for you? Just no, tell me. I'm okay. <sighs> Okay, fine. Momo, continue my friend. I will get you your favorite. Bye, Daddy. I won't stay long. Okay, Daddy. Good news. Kí ló Daddy, don't touch it. Don't touch what? Hey, ọmọ ẹ tó ti bẹ̀rẹ̀ o. Daddy, dad, just calm down. I'm just trying to surprise you. fẹ́ surprise wa ẹ jẹ́ ká farabalẹ̀ ká ti wo surprise ẹ ẹ mọ̀ wípé ó ṣẹ̀ṣẹ̀ fún wa ní good news ni àdèmọ̀ kan tó tún fẹ́ sọ ẹ ká surprise. ó yá o iná. Ah! owó mi owó olówó mi wá yé wọ́tà wọ́tà. wákàtí yìí ẹgbẹ́ iṣẹ́ owó yìí kí gbogbo ayé lè mọ̀ kí gbogbo ayé lè mọ̀ kí gbogbo ayé lè mọ̀ pẹ̀yìn lè ràn wá níṣẹ́. Jésù gbàgbọ́ fún wa Jésù ṣẹ́gun fún ìránṣẹ́ rẹ̀ àmì Jésù. lásán láyé gbógun. Ah gbàdúrà fún ìránṣẹ́ rẹ Jésù Olúwa wa. àmín àmín àmín ní orúkọ Jésù. hallelujah hallelujah hallelujah hallelujah. Thank you very much. yín o ogun jà yín gan-an ni ṣe rí ogun tí ó ń jà yín ó dàbí ìjẹ́mọ bí òkè láti yí Jerusalem ká bẹ́ẹ̀ ni àwọn ogun yìí tí wọ́n yí yín ká. ẹ sà ẹja náà ṣe rí lóòótọ́ ogun wà ní ayé mi òun náà ló dé gbèmí débi báyìí kẹ́ gbà mí lánàá sá. <laughs> ṣé rí ogun tó ń ja ọmọ ènìyàn ogun tó ń ja ọmọ ènìyàn ó dàbí ẹmọ òwe àwọn àgbàlagbà tí wọ́n sọ wípé ọmọ lóòkú ó jẹ gbèsè bámi gbókùrè tẹ ó jẹ gbèsè ọ̀kẹ́ mẹ́rin bẹ́ẹ̀ lóògùn tó ń jẹ ọmọ ènìyàn. ẹ sà eléèdè wa sọ yóò wá yé mi o ẹ kò fi taratara yé mi sà. ṣé rí ogun tó ń jẹ ọmọ ènìyàn ogun tó ń jẹ ọmọ ènìyàn ogun àgbọ̀ràndùn ni bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ lẹni tí ọmọ èèyàn ṣẹ̀ ọ̀tọ̀ lẹni tó gbé ọ̀rọ̀ náà kárí tó wá dúró tó dojú ohun kan yín tó lóun á bá òun á bá yín di pẹ̀tẹ́lẹ̀ òun á bá yín kanlẹ̀ pátápátá pátápátá. pásítọ̀ ṣé rí oore tí mo fẹ́ kẹ́ ṣe fún mi ni lóòótọ́ ẹ ti já lọ àmọ́ kí ni nǹkan tá a fẹ́ ṣe sí kí ni solution ẹ jọ̀ọ́ young couple ni wá èmi àtìyàwó mi ọmọ tá a ṣì bí ṣì àmọ́ wàhálà tá à ń face lórí ọmọ yìí ó ní agbára ẹjọ sá kí ni kọ́dẹ̀ lè ṣe fún wa orí wo lẹ fẹ́ ṣe fún wa solution ni ẹjọ. kò sóhun tó sọ̀rọ̀ kò sóhun tó sọ̀rọ̀ kò sóhun tó sọ̀rọ̀ kò sóhun tó sọ̀rọ̀ kò sóhun tó sọ̀rọ̀ kò sóhun tó sọ̀rọ̀ fọ́ọ̀lù ìjà mímọ́. arákùnrin ẹ jọ̀ọ́ nígbà tí ẹ fẹ́ wọnú ilé iṣẹ́ ìránṣẹ́ yìí bí mo ṣe rí yín ẹ kàwé ẹ jọ àwọn àkọlé wo lẹ ṣàkíyèsí nígbà tẹ fẹ́ wọlé. ṣé nígbà tí mo fẹ́ wọ bísà mm-hmm. bẹ́ẹ̀ ni ìgbàlà ni tèmi. bẹ́ẹ̀ ni ìgbàlà ni tí torí pé ìgbàlà ni ti olúwa wa tó wà lórí ìtẹ́ ìgbàlà ni tí. <laughs> ṣé rí ogun yìí bí wọ́n ṣe ń fi yé mi nínú ẹ̀mí wọ́n ní a ní òróró tó jáde nínú kóró mustadi a ní òróró tó jáde láti inú kóró mustadi láti ṣe ogun yìí láti dojúkọ ogun yìí nítorí pé ogun tó ń jà yìí à tẹ bá ń gbọ́ dòrò ogun dòrò ogun dòrò ogun ló ń jà yìí nítorí wípé àwọn tí wọ́n tiẹ̀ tún tí wọ́n jẹ́ àwọn alágbọ̀rọ̀dùn yẹn àwọn gẹ́gẹ́ lọ́pàá máa pè ní dòrò ẹnìmì a láti pe dòrò jésù nítorí pé dòrò ẹnìmì dòrò ogun dòrò jésù la máa pè jésù kan á bá mú dòrò ọ̀pá á bá fọ pàà ẹ bá ń gbọ́ fọ̀ọ́pá irin rẹ̀ fọ́ dòrò ọ̀pá ni jésù àbámu àfihàn pa two hundred thousand naira la máa nídìí kíákíá kíákíá tó mọ̀ pé jerusalem láti lọ́ máa gbé wá ká máa fi ṣiṣẹ́ náà ẹ má jẹ́ ó pẹ́ o nítorí pé ẹ mọ̀ pé ogun dòrò burú gan o wọ́n sinmi o wọ́n ń hùwà bá ṣe sọ̀rọ̀ yìí. òróró mustadi yẹn la máa wá wá two hundred thousand naira kó gun dòrò kó bá dòrò lọ. dùn mí nínú dùn My boy, are you fine? Yeah, I'm fine. Kò sí ọ̀pọ̀ wa. Mo wà pa. Daddy. Mm-hmm. Ẹ má sọ two hundred thousand fún pásítọ̀ yẹn. Confirmed fake ni wọ́n. Dùn Omi ìpè kí n má san two hundred thousand fún pásítọ̀ yẹn fake ni wọn. bẹ́ẹ̀ni. ọ̀rẹ́ wa tójú sùn mí báyìí. ọkọ mi ọ̀rọ̀ yìí ti tójú sùn mí ah, ó ti wá di ọ̀rọ̀ tí ó bu sósì mi lẹ́nu tó wá tún fi hàn sí i. ìṣòro kò ṣe é pọnlá iyọ̀ ọ̀dẹ̀rẹ̀ kò ṣe tún dára. ṣeré lóòótọ́ gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ti sọ aláàgbá mi di ọmọ igun in short ó ti ó ti sọ ọ̀pẹ̀lẹ̀ mi di ẹni tí ò mọ̀ ọ́ ọmọ ẹni ò ṣàlè burú títí ká lè fẹ́ kún bàjẹ́ ṣùgbọ́n mo àwa náà ṣàlàbí. Well, darling, mo understand plight But all the same, a ní láti sanwó yẹn fún ẹ̀wọ́lé yẹn ni. Because tá a bá sanwó yẹn fún wọn, wọ́n fẹ́ máa get òróró yẹn. Wọ́n dẹ̀ fi lè bá wa lé gbogbo evil spirit tó ń disturb ẹ̀ kúrò lára I understand um, decision, you know. Mm. But Come to think of it, Tom Yoba Sharp, be only some personal gift. At least ṣé bóyá kó máa fi protect our tá a parent How come tó máa máa tún máa fi attack her? i I'm getting pissed. Well, we, we don't have choice. We just have to pay that money. And um, come and carry out um, God of Yeah. Your decision is okay. Yeah. Your decision is okay. àti wàhálà tí ọmọ yín fún yín ìyẹn ọ̀gá mo fẹ́ gbà yín nímọ̀ràn ni o torí pé mo ti rí pé ẹ ti sapá yín oríṣiríṣi àwọn tẹ ti gbé wá sílé tí wọ́n ti ṣàdúrà oríṣiríṣi ṣùgbọ́n tí kò rán èmi ìbá ní pé kí n gbà yín mọ̀ràn pé ṣé ẹ lè lọ sí abúlé wa torí pé èmi mọ bàbá kan ní ọ̀nà abúlé wa bẹ́ẹ̀ ni. Adébísí Adébísí bọ́ tó ń sọ̀rọ̀ báyìí o mọ bàbá kan ní abúlé yín láti jọjọ yìí o ò dẹ̀ sọ fún mi o jẹ́ kí n mọ̀ ṣé wàá ní lọ abúlé kí n lọ sí ilé abúlé yín nítorí ìdùnnú mi nínú mi ò wá ní lọ ni tó bá ló ti yá ó ti yá nìyẹn. ṣe ni tẹ́ ti dé ọmí ti bẹ́ mọ́ mí. ọmí mo mọ́ mi dáadáa. ṣe ni tẹ́ ti kúrò ní ọmí síwájú dé ẹ máa kọ́kọ́ rí abúlé kan ìlú kejì ẹ máa kàn ní inú ọmí ibẹ̀ ni tẹ bá ṣàtidé bẹ́ẹ̀ nígbà ń bèrè bàbá ewé jẹ́. bàbá ewé jẹ́. bàbá ewé jẹ́ tẹ bá ti wá rí wọn kẹ ní láti ọ̀dọ̀ Adébísí kò wá sí nǹkan tẹ́fẹ́ tí wọ́n ní ṣe fún yín. láti ọ̀dọ̀ Adébísí àná. bọ̀ kí ló wá dé tí wò ó lè tẹ̀lé mi lọ. that would have been easier. Ah. ẹ má jẹ́ kí n tẹ̀lé yín ẹ má jẹ́ n tẹ̀lé yín ó nídìí ẹ̀yin ni kẹ́ lọ ẹ ṣáà ti sọ fún wọn pé àtọ̀dọ̀ mi ni wọ́n máa dá yín lò ló dẹ̀ dá mi lójú pé àtúnṣe máa wà. tí mo bá ti drop ẹ lọ́jà màá make sure wípé mo eh, mo plan ahead because eh, láti tètè lọ ni eh, kí gbogbo ẹ̀ tètè yanjú ó sún èmi náà ó sún mi. ẹ gbìyànjú láti ó dá mi lójú pé gbogbo wàhálà yóò máa dópin. a ti lọ lé a ti lọ lé pásítọ̀ a ti lọ lé àáfàá kọ́lọ́n kọ́lọ́n ṣàbà wọn yanjú ẹ̀. torí pé ẹ̀ bọ́ sọ́wọ́ yìí tó dánú wọn náà ni gẹ́gẹ́ bó sọ́wọ́ yìí tó dánú wọn ni àti wọ́n ti yanjú ẹ̀ kò sí nǹkan tó ṣòro ṣe fọ́n náà. wọ́n á jẹ́ kí bàbá kí bàbá lè bá wa yanjú ẹ̀. ẹ jọ̀ọ́ ẹ má bínú ilé bàbá ewéńjẹ ni mò ń lọ. bàbá ewéńjẹ àbá ìnílé wọn ọ̀nà náà lẹ́wà. kí n gba báyìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ká má fọ̀rọ̀ gùn tẹ́ bá ti ń lọ báyìí ibi igi òsè ọkàn yìí ilé kìíní ilé kejì ilé kẹta ibẹ̀ gangan gangan lé bàbá ewéńjẹ. ẹ ṣìnà rárá ó dáa. Oh God, rẹ rí. Jayọ́lá ni sà. Hmm. Jayọ́lá Yes sir. So good, rẹ̀ lẹ́nu mi. Ẹnì kan kò sí ẹ o. Ìwọ fúnra rẹ̀ ń gọ́. Ń lọ ń ṣe ra o bàbá ẹlẹ́sìn ọyán òdìdì tí dirí ìléwèrè Ọ̀rúnmìlà bàbá alágbòmìnì jagun tó pélé mi látòdì ọ̀run ifá onílé ó jẹ́ kí n mọ̀ wípé ń gọ́ èèyàn gan ni wọ́n palẹ́ fún o ìfásì ní gbódógbodò gbódó fún mi kí n ló sọ ọ̀gá mọ̀mọ́ gbódó rù mí kí n gbálà pàrú mọ́ rẹ o ìgbà olókè ìfọ́ òṣùwọ̀n ó ti kú iyẹ̀ adìẹ dáńlógún má fọ́ lẹ́yìn ẹ̀yìn lóró ọ̀hún mọ̀ lọ. èèyàn tí wọ́n ṣe nǹkan tó gbomi lójú rẹ̀ yìí bínú tó bá tètè kó wọ́gbọ́n dá sọ̀rọ̀ ara rẹ̀ ọgbọ́n kan sísì mẹ́ fún ọ ni pé ó wọ́n tì nǹkan sọ fún un pé èmi èmi o mọ sọ́rí yìí o láì wà jẹ́ pé ó ń tì dáríjì ọ hmm, bó ti bá kú rèé o yóò burú jù báyìí lọ. ṣe rí ìdí tèmi ti rí wípé ẹja náà nígbà tẹ́ ti ń sọ wípé mo gba omijé lójú èèyàn ẹ wò ó bí mo ṣe máa ń lá àwọn àlá yẹn kò yé mi náà màá kàn déédéé rí ìyá kan á kàn máa sunkún á máa sunkún ó wá tojú sú mi ẹ wo ẹ jọ torí Ọlọ́run sá kí ni mo fẹ́ ṣe sí kò yé mi. ọ̀rọ̀ rẹ ń gọ́ tí tí ṣe kàn táìsí o àbíkọ́ ọlọ́rẹ̀ wá ìyá yìí o àbẹ́ni tí wọ́n bá mọ̀ tó rí ní ṣe gangan gẹ́gẹ́ bí báàgbọ́n nìkún ti wí lórí èèyàn tó gbomi jẹ́ lójú rẹ̀ yìí ẹsẹ̀ tó ẹsẹ̀ náà ni pé dábàá pé hmm, ẹ̀mí èèyàn tọwọ́ rẹ̀ bọ̀ èèyàn tí ó bá súnmọ́ ẹni tẹ́mi rẹ̀ tọwọ́ rẹ̀ bọ́ ìǹkọ́ ìwà bínú olódùmarè náà tí ń bínú tí o bá rí ẹ̀mí gungun tó gba ìǹkọ́ kò fọwọ́ rọgí ìgbàgbé o tẹ̀sí mi o ìwà ń sáré kiri gbé àfikọ́ ọrùn tìrántìrán bébì yìí ti wáhùn wáhùn wòyí tó bá tètè ọ̀rọ̀ rẹ burú jù báyìí lọ. bàbá èmi èèyàn fọwọ́ bọ rẹ̀ dátí mi kì í ṣàpààyàn ṣùgbọ́n ohun tẹ́ ẹ sọ nísìnyí ohun tí mo rò pé ó lè fẹ́. bàbá o bàbá lẹ́yìn tó ti bẹ̀rẹ̀ ọgọ́ nígbà tí ìṣèkórí tẹ̀ ló gbé ẹ̀mí ìlú mọ ṣàlàyé fún ọ pé ń gbọ́ tí àlejò bá wà ní ìbáyìí ọmọ mọ dúró wọlé mọ ọbọ ọbọ. báà mi ẹ má bí ìyá àgbàdo ọmọ àbò kódà òun tí ì jẹun ìyá àgbà ọmọ àbò lọ́ọ̀rì ó wá mi pé mo ní èmi ní ọwá o. ah ooo àbúrò èrè lè irú àbò kí wò lè lè yẹ. ah fifteen minutes start the machine yìí kò ṣiṣẹ́. let's go ah, use the ah, ah. ṣe. láti rí i pé gbogbo ẹ̀mí burúkú tó wà nú ẹ̀ ó jáde kò gbúdọ̀ mọ anything tí màá fi ṣe tán o kò gbúdọ̀ mọ anything tí màá ti fẹ́ ìwọ kí ní ìbọn ní kí n fẹ́ kó rí bó ṣe yẹ kó rí ni o kó rí bó ṣe yẹ kó rí ni o kí n ní fọkànbalẹ̀ o kí n má rí wàhálà o. lọ́njọ́ kó rí bó ṣe yẹ kó rí o bí bàbá ṣe ní kí n ṣe ṣe òun náà mo ti ṣe ṣe yìí o kó rí bó ṣe yẹ kó rí o kó rí bẹ́ẹ̀ o kí ọkọ mi balẹ̀ kí n ní fún mi o. ẹ wò bàbá màmá tí mo sọ fún yín pé mo máa ń rí lójú àlá èyí tọkọ máa ń sunkún tọ máa ń sunkún tí máa ń rí wọn every time àwọn gangan ni èmi bẹ́ẹ̀ ni ẹ̀yin ni èyí ti jẹ́ ojú àlá ń èé ṣàjẹ́ ẹ̀hún ọ̀pọ̀ ọmọ ọlọ́mọ jẹ rí n ò sì bá tèèyàn jẹ́ rí ó sì á mọ̀ rí mi lójú àlá kì í ṣèmi. àbẹ̀ o ìwọ ní rí lójú àlá lóòótọ́ àmì ìsàjẹ́. èé àti ṣe ti fi rí mi lójú àlá. ìdí tó fi rí ọ iṣẹ́ ọwọ́ rẹ̀ ní í dá lẹ́jọ́. mi fi rí mi èé hmm. ṣe. aláwẹ̀ ẹni tó sọ fún mi bọ́ọ̀bọ̀ bọ̀ gbà á nígbò ni àti pé mo gan lọ́rọ̀ yìí ti ṣe. bíi ọjọ́ kejìlá oṣù keje ọdún tó kọjá ní area ajébọ̀ yẹn ni èmi kàn drive lọ. kí ló lè ṣe dáàdi báyìí sí dáàdi baby calm down calm down calm down ṣáṣe sùúrù rẹ. But your baby needed you. Oh. Give me the dad kì í ṣe ọmọ mi ló fi mọ́tò gbá ṣé ń ṣàjàdí. àjàdí ọmọ rẹ ló gbá o. àjàdí ló gbá. bẹ́ẹ̀ ni. ó jìyà. àjàdí ni. mo kú ọ̀rọ̀ ọmọ mi ló gbá. wọ́n wá gbé sí jẹ́nẹ́rà wo lọ́wọ́. jẹ́nẹ́rà mi ti bá wọn lóòótọ́ ni èmi fi ọkọ̀ gbáyàn lóòótọ́ ṣùgbọ́n èmi ò lérò pé ẹni yẹn lè kú. ó kú ẹni tó fọgọ gbà kú. àjàdí kú. ètò burú jù kó bá kọ dáadáa kó lè mọ bó ti dáríjì ń papọ̀. ṣé o rí gbà tó fi ọkọ̀ gbà àjàdí tán wọn ò gbé lọ bí síto èèyàn kan táwọn wá ń dùnú ọkọ̀ wọn tí wọ́n fẹ́ gba ẹ̀mí rẹ̀ là kí wọ́n gbé lọ sọ́bí sítù ń bọ̀ bá mi òkè ó tún ṣọlá ń kọ̀ àbẹ̀wò aláwẹ̀ tiwọn iná òkú kò lọ́bi síjú o àjàdì ńgọ́ kò lọ́bi síjú náà òkú o àmọ́ aláwẹ̀ tó fọkọ̀ páálì. Ah! ó jì àjọjọ. Ah, ah, mama ẹjọ́ ẹjọ́. àbíọ́. ẹjẹ fire. ìrọ́sà ni ọmọ fi re àbẹ̀ ọmọ mọ̀tọ́ ọlọ́run lẹ́bi. olódùmarè ń dán owó ní ṣé orí ọ̀rọ̀ àjàdí ọmọ rẹ ọba mi parí iṣẹ́ ndí olódùmarè kádàrá àti ẹ̀gbánú ọkàn gbọ́ ọwọ́ aláwẹ̀ ṣiṣẹ́ kádàrá ni àbẹ̀ ń tó ṣe ọmọ rẹ pọ̀ o abiyamọ ọ̀pọ̀lọ̀ mọ gbọ́n tó sọ ọmọ rẹ o bí àwọn bàbá mi ti jẹ́ rí nǹkan ṣe o. ilá ìjájá kí ó jòkú ní báyìí. Ah, ah, ah, ajá àjòkú rẹ àbẹ̀ ò ìdí tó fi gbọ́dọ̀ dáríjì aláwẹ̀ gan ni pé ńkọ́ àjàdí ọmọ rẹ ò lè tí mi ò tó bá dáríjì lọ́nà tó rọrùn wọ̀ torí kò gbèlé ayé kò sì rọrùn wọ̀ o kò ní ní sinmi abiyamọ dákun ah, ẹjọ dákun. Ah, ó mà ṣe o ó mà ṣe o. dákun dáríjì dáríjì dákun dákun dákun. mo ti gbọ́ mo gba kádàrá torí bẹ́ẹ̀yàn ọba gba kádàrá yóò gba kodoro mo gba bọ́lọ́ ń ṣe pọ̀rọ̀ mi. orí bá a ìbádá gbogbo bàbá kókó ìbá èso àgòdògbò bàbá àbọ̀n lóṣù ìbádá báyìí ìbá tẹ̀ báyìí o ìbẹ̀dì méjì sí gbìnrín èkó ọlọ́yọ̀ mẹ́rẹ́ abirù gbọ́rọ́gbọ́ ibẹ̀ yìí ìyá mi àgbàtẹ́ ẹ̀sọ́ bùtùbùtù mọ́wọ́ ibẹ̀ yìí ìyá mi ẹ̀kọ́ mọ́ ń fọ ojú àlá ẹ̀yìn ìyá mi àjẹ́ o ẹ̀yà torí jọgbá àtẹ̀dọ̀jọ gan àdìfúnjú òróró ẹ̀kọ́ mọ́ ń fọ ojú àlà tìgbà àti ẹ̀lẹ̀ ẹ̀yin tẹ́ ìwọlé láìsílẹ̀kùn báyìí ẹ̀dá tágùn ká lọ rè bá ń ta àjàdì ọmọ ìyá yìí ń dì í kọ́mọ̀ bọ̀ ẹ̀yin ìyá mi o ibi tó bá wà ẹ̀tàǹdì kan kọ́mọ bàbá gbóhùn mi o. Àjàdí o. Ah! ta ló ń tẹ̀ mí. Àjàdí o èmi ni mò ń gbé ọ tó bá jẹ́ pé lọ́jọ́ tí ìyá ìbí ọ ọba fi ọṣẹ wẹ̀ ọ́ kọ́rọ̀ mi ó ṣe mọ́ láàrú tó bá sì jẹ́ pé lóòótọ́ ń kọ́ ọjọ́ tí ìyá ìbá bí ọ ó fi kànìkàn ìwé ọ kọ́rọ̀ mi ó gàn láàgbọ̀gbọ̀n ọ̀gbọ́n àjọ̀dí ó. mami. àjọ̀dí ó. Oh. Ah. Àjàdí káàbọ̀ káàbọ̀ Àjàdí dákun dábọ̀ kó o fi èdè nú o ojú kò rè ojú kò rè ó jẹ ọkùnrin tó ń dà láàmú yìí dákun bá ń túlẹ̀. ẹ bá bẹ̀ mí mo ní gbọ́. ẹ àbẹ̀wò àbẹ̀wò hmm. dákun bá ń bẹ ọmọ rẹ bá ń bẹ bá ń bẹ bá ń bẹ kí ni kí n ṣe báyìí. bá ń bẹ́ẹ̀. èyí yẹn sọ ọmọ mi ọmọ mi ò kéré báyìí. àbẹ̀ o. ojú mi kò kọ́tà nìwọ̀ ní olójú inú. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. sájàdí rè é. àjàdí ni bẹ́ẹ̀. ọ̀dà ọba rí bẹ́ẹ̀ ọkọ mi olówó orí mi ọmọ parun jẹgẹdẹ etí emẹtu ẹlà mọkò wọn jẹyẹ ẹgà mm, mm. bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ jòrò fó ó ní ẹ bá múrò rẹ bọ oko. àjàdí o dákun mo fi lédu àbẹ̀ ọ́ ní tí àwọn èèyàn wọ̀nyí ṣe ọ̀dà àmọ́ wọlé àti ìyá rẹ ìwọ náà wọlé àtàrà tiẹ̀ gan tó rí léwọ̀ tó sì ráyé gbé dákun dárí jiyàn àjàdí dákun. àwo ńlá lóòótọ́ mo fẹ́ràn ìyá mi gan àwọn ọmọkùnrin fi kú dẹ́mi mi légbodò kò jẹ́ kí n ṣètọ́jú ìyá mi dọjọ́ alẹ́ tí mo sì ṣèlérí fún ìyá mi pé n ó ṣètọ́jú ẹ torí ìyá mi ni mo ṣe wáṣẹ́ lọ sí ìgboro kó tó di pọ́ ọmọkùnrin fi kú dẹ́mi mi légbodò ó dẹ̀ tún fòkú mi ráre kò jẹ́ kí n rọrùn wọ̀ ìyá jókòó mi gan. ọṣẹ lóòótọ́ ọṣẹ ọṣẹ ọṣẹ lóòótọ́. mo dáríjì. o ṣeun o ṣeun ó lóun bẹ̀bẹ̀ rẹ o àbí ọmọ rẹ ti bẹ̀bẹ̀ o ti dáríjì náà o. àyìnlá àyìnlá ọ̀rá jàdí ah. ẹ ṣe jẹ́ ń rí i tó bá ṣe pé lóòótọ́ lọmọ mi wà nítòsí ẹ jẹ́ ń rájàdí. àjàdí o ó gbọ́n tí ìyá rẹ̀ wí farahàn ìyá rẹ̀ jó rí ọ. Ah, àjàdí àjàdí ah, irọ́ irọ́. Ah. àbẹ̀wò oh. má dé bẹ́ẹ̀ ah. Ah. ìwọ ò tí ì ṣe tán báyìí àbẹ̀wò tó o bá ṣe láyé ò tí ì parí iṣẹ́ eh, ọ̀dà ò lè tẹ̀lé o bá ń dá padà wá kò lè wá ìpínyà tí ń bẹ fẹ́yìn méjèèjì. ìyá mi abiyamọ tòótọ́ abiyamọ bòjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ ó dìgbà ó ṣe o àtúndè yìí. Ah, Àjàdí. o ò lè rí o. Àjàdí. o lè padà o. Ah, ah. fọwọ́wọ́nu júlọ́rì sinmi ìjọ hm? kan náà àgbàdé kò kàn tí ì lè yà báyìí báyìí ní Àjàdí o Àjàdí lọ sùn kọ́ ọmọ ìsinmi o kó o lọ lè fọwọ́ rọgí ìgbàgbé o. Àjàdí. Ah what is it. baba baba give kí ló ṣe bàbá inú mi dùn baba baba ẹ wo ẹ bá mi wo ẹ kí ló ṣe dùnmí nínú. dùnmí nínú ti kú o ṣé o rí látijọ́ tí àjàdí ti wọnú ayé rẹ ní ọmọ tí èyí ti kú òfìfo lásán ni dùnmí nínú tí wọ́n rí ẹ̀mí àjàdí ní fi ń rìn ńgbà àjàdí sì ti wá bọ́ta ní ìsìn tẹ́lẹ̀mí ti gbà bóò ló ti fi ó rí fúndúkú tó kù náà lọ ń wò ńlẹ̀ yìí o ẹlẹ́mìí ló yọ nǹkan rẹ̀ o. ayé bàbá bàbá ẹ bá mi jí a. ṣe jí kó pé lọ́dọ̀ tí ń rínú o. inú mi dùn mọ́. mi ti rínú o. bàbá bàbá mi ti rínú o. bàbá mi ti rínú o. ọlọ́run á máa wọlé fún mi. say